ọ̀nà mélòó ni àwọn èèyàn pín sí níbi ìṣesí wọn àti ìbálò wọn pẹ̀lú àwọn àfáà àwọn èèyàn wọ́n pín sí ọ̀nà mẹ́ta níbi ìbálò wọn àti ìṣesí wọn pẹ̀lú àwọn àfáà méjì nínú ẹ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ìkanṣo ó wà ní kíni àárín gùngùn ìyẹn wà níwọ̀ntúnwọ̀nsì ìpín alákọ̀ọ́kọ́ òun ni àwọn èèyàn tó ṣe é pe ní ìṣẹ̀lẹ̀ máa ń bú àwọn àfáà wọ́n máa bú wọn wọ́n máa yẹ̀yẹ́ wọn wọ́n máa kàn wọ́n lábùkù àwọn ìpín kan nìyẹn àwọn ìpín kejì àwọn eléyìí wọ́n máa ń ṣàpọ́nlé àwọn àfáà kọjá àlà bí kọ́ máa fọwọ́ pa wọ́n lára kọ́ máa àwọn alùbáríkà yín ni àbí kọ́ máa forí kanlẹ̀ fún wọn àbí kọ́ máa rùkú fún wọn àwọn eléyìí ìpín kejì ni wọ́n àwọn ìpín kẹta tó ṣe pé ní àwọn náà wà ní wọ̀ntúnwọ̀nsì wọn yẹ̀yẹ́ àwọn àfáà wọn kàn wọ́n lábùkù wọn sì bú wọn wọn ò dẹ̀ tún ṣàpọ́nlé wọn kọjá ààlà bíi kán máa forí kanlẹ̀ fún wọn àwọn ìpín eléyìí àwọn ló wà níwọ̀ntúnwọ̀nsì àwọn ni alùsùnà wàlùjàmá à àtèmi àti rẹ kọ́lọ́ ń jẹ́ kí ara náà lè wà nù wọn wọn ò ṣe àbùkù àwọn àfáà wọn ò sì ṣe kí ni wọn ò sì kàn wọn ò sì pọ́n wọn lé kọjá ààlà wọn ò sì bàbàrà wọn kọjá ààlà wọ̀ntúnwọ̀nsì làwọn eléyìí wà ǹjẹ́ àwọn sàábé èké ọlọ́run ìyọ́nú ọlọ́run ọba kó máa bá wọn ṣé tí wọ́n bá pàdé ànábì wa Muhammad kẹrìn àtọlẹ Ọlọ́run kó máa bá ṣé wọ́n dìde fún ni là wọ́n dìde fún kí ni àwọn àfáà gan fẹ́ kí ni wọ́n fẹ́ lọ́dọ̀ wa àyẹn gbogbo wa àwọn àfóòfẹ́ nǹkan kan lọ́dọ̀ wa tó ju pé kí ni ká kẹ́kọ̀ọ́ ká ní mímọ̀ tàbá ti ní mímọ̀ yẹn tán ká sì fi ìmọ̀ yẹn ká fi ṣiṣẹ́ ṣe tàbá fi ṣiṣẹ́ ṣe ká pèpè lọ síbi mímọ̀ yẹn ìyẹn ìmọ̀ ọlọ́run yìí ká pèpè lọ síbẹ̀ ká sì ní sùúrù lórí gbogbo ntàbá gbogbo ntàbá face níbi ìpèpè yẹn ká ṣe kí ni ká ní sùúrù ń bẹ̀ ká dẹ̀ dáàbò bo àwọn nǹkan tó jẹ́ nǹkan àpọ́nlé tó wà lára àwọn àfa ká sì àwọn nǹkan àpọ́nlé yẹn ká má yẹ káwọn èèyàn tẹnu àbùkù sí kí a sì máa ṣàdúrà fáwọn àfa yẹn ní kọ̀kọ̀ táwọn àfa ń fẹ́ lọ́dọ̀ wa nìyí kò ń ṣe pé n tó ń fẹ́ ni pé ká máa lọ fọwọ́ pa wọ́n lára ká máa láwọn wà lùbáríkà wọn kò ṣeé ṣe pé pé n tó ń fẹ́ nìyẹn àwọn nǹkan táwọn àfa ń fẹ́ lọ́dọ̀ wa òun láti kà yìí.